báyé ṣe rí nìyẹn o bó o bá kọlu yẹn wá kọlu ẹ o yọ̀bí bá bí yẹn ṣe tó bá dá wa lẹ́nu gbòòrò sí wọ́n máa bu ìkébé ìṣègbà ìṣàkóso ó yẹ ká yẹ lọ. ẹ̀yin náà dáṣà kàtá yé dáná ìgbẹ́ yìí kàrá ìdílé kókó àṣà ńlá. sọ̀rọ̀ sókè wọlé ìyá tó dá lẹ́nu. abẹ́ yá àwọn ìyá náà gbòòrò ní tíra àwọn ló gbà. iye gbúdọ̀ gbá báyé ṣe rí nìyẹn bàbá mi ọ̀gá orin jùlá yé. ẹja bàbá mi awoladi. kò ní kéèyàn bímọ kọ́mọ yẹn kò yọjú. وأجلهن نجابة لأولاد. Dábíbá bíi kò sẹ́ni tí ó bu apá wa bu ọpẹ́ bí wọ́n ti bu wa tẹ́lẹ̀ kára rẹ̀ ni wọ́n máa gbowó mọ́ṣúárì káàsì máa gbowó yọmí káàsì wà ní yíyá tẹ̀ gbọdọ̀ gbowó ìlú lágbà lọ́wọ́ rẹ̀ náà láti lórí ìbò kò sí báyìí gba àgbà pàǹtì àgbàlá kan. alhamdulilayi ó yá fún wa lówó ọpẹ́ látọwọ́ lọlọ fún wa lówó ọpẹ́ látọwọ́ rẹ gbogbo ẹgbẹ́ bàbá àdúgbò ẹbọ ní kókó síwájú lórí nǹkan ọdún sẹ́yìn lówó wa wa ẹ kìnnìdà ẹ délébàtìdà àwa tó yàn fún láyàn wọ́n fún wa ní lọ́lá tẹ̀ wọ́n wò ní wọ́n fún wa ní owó ọ̀pẹ èèyàn bí èlò fẹ́ mú wa lówó ọ̀pẹ èlò rè ten thousand naira olówó ọ̀pẹ kí lórúkọ ìyàwó ẹ. orí ọ̀fẹ́ grace. christian ìwé mariam ẹsẹ̀ tẹ́sán ni mùsùlùmí ó ti di mùsùlùmí yàrá kírun o islam yẹn o kìí ṣe kó ṣe kó lílọ́jọ́ ìní nìkan ni o o gbọdọ̀ máa kírun o má jẹ́ mo tó gbà ni o mùsùlùmí ló fẹ́ o gbọdọ̀ gbọdọ̀ máa kírun o o ti yẹ ìyá ìyá pẹ́ gbogbo àwọn bàbá máa wá bàbá bàbá ló máa gbà ṣe ti mú wá bẹ̀rẹ̀ kí lórúkọ tiẹ̀ sàmọ́mọ́ sàmọ́mọ́ sàmọ́mọ́ balógun ìyá ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní ìbò àdúgbò ìyá àkókò alájà alájà Madina olówó ọpẹ bọdà kájújì àbọdà wọn nù báyìí oya oya oya ẹ mú wọn lẹrọ. olùwọ̀pẹ̀ làwọn gbà àdúgbò ọmọ náà gbogbo ẹ̀yọ́ ọmọọṣẹ́ yọ̀ bí ṣọlá ọmọọṣẹ́ rẹ̀ rẹ̀ ọ̀gá ah, o gbogbo ẹ̀yà mọ̀ṣẹ́ ọlọ́wọ́ jẹ́ iná jíyà. ọlọ́wọ́ á gbé ẹ̀yin náà á gbé ẹ̀yin náà sọ̀rọ̀ ọ̀nà ayé. ẹ bá wọn ṣàbí àdúrà dáadáa. aha owó pẹ́ ọlọ́wọ́ pẹ́ hmm. owó pẹ́